لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير آمين اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الحكيم اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك اهدنا لما اختلف فيه من الحق بإذنك اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين السلام عليكم ورحمة الله

òun náà là ń bẹ̀ agbára tó fi kó wájọ́ tá a fi wà láàrin ilé kọlọ́n kó mọ́sà fi kó wájọ́ sínú àlìjẹ́nà bẹ́ẹ̀ ṣe àtọ̀jẹ́ra rẹ̀ lè jọra gẹ́gẹ́ bí a tó náà ni àwọnú odò rẹ̀ tàti ń lú ẹ̀ tàti ń pẹja àpapọ̀ǹkọ̀ àtọ́n pè dé náà ń bẹ́ gbogbo nǹkan tó dùn tó dùn ti ń bẹ́ nínú omi náà ni à ń pa nínú odò Suratul Hujurat bá ti wá wọlé ká pàtó àwọn tó síwájú wa látòrí àwọn sàhábà Ànábì radiyallahu anhu bí wọ́n ti ń pa gbogbo ẹ̀nú ẹ̀ náà nìyẹn tí wọ́n ti ń jẹ ọ̀wá tán báwa náà tí wá wọlé ká pàjẹ tó ká máa mú jẹ tó kò ní tán òkú eléyìí náà ni ọlá ti bẹ fún Al-Qur'an Al-Karim gbogbo nǹkan tá a bá ṣe lórílẹ̀ ayé ni máa ń sá tọ́jọ́ bá ti ń gorí ẹ̀ ṣùgbọ́n Al-Qur'an kò yẹ kó kó bó ṣe wà níjọ́ tí olówó ti gbé kalẹ̀ nígbà tí olówó ti sọ̀rọ̀ síbẹ̀ tí Qur'an ti wà bó ṣe wà pẹ̀lú òkùnkùn tí olówó ti síbẹ̀ kò dínkù kọ̀ sá bẹ́ẹ̀ náà lọ́wọ́ àwọn abẹ́lọ́hún omi táwọn mu náà àti ọgbọ́n táwọn gbá náà àti nǹkan tá ń pa jẹ náà ọlọ́mọdé ọ̀há wa lọ́rùn. Tòrítọ́ ọba tó ń pẹ́ jà tó ọba sọ́ra ìbọ́ ọ̀há ọlọ́run. Eégún ẹja náà sọ́lọ́tò rẹ̀ ó jọra àti oníkọ́ ọgbọ́n tí a kí ọ nílẹ̀ ńbẹ̀ kọ̀ máa lò ó. Àti tí a ń sẹ́ lójú kòrò ń bẹ̀rẹ̀ kó o ṣe kọ́ ọmọ sí oúnjẹ já lóòótọ́ ṣògbọ́n ìbọn ọ̀há ọlọ́run bẹ̀ ọlọ́mọdé ọ̀há wa lọ́rùn jù wá. Olúwa ń sọ́nu ààrẹ ẹlẹ́ẹ̀kẹrin tòní agìn nínú ayà alákọ̀ọ́kọ́ àti ayà ẹlẹ́ẹ̀kejì a tún ti kọjá nínú ayà ẹlẹ́ẹ̀kẹta bá àti lágbára mọ́ lónìí a fẹ́ gòkè lọ síbi ayà ẹlẹ́ẹ̀kẹrin tí olúwa títí ń ṣàlàyé àwọn àwọn èèyàn kan àwọn ẹ̀dá kan àwọn níjọ náà lọ́hùn tí wọ́n ọ̀gbọ́n lákòókò náà lọ́hùn tí wọn ò máa ṣe olúwa fẹ́ sọ̀rọ̀ wọn káwa náà ò má bàa ṣe jìsọ́fin tí wọ́n dìn sí tí wọ́n fi dẹni tí wọ́n sọ̀rọ̀ lálàdé sí olúwa ń sọ fún alẹ́ ìgbà sọ pé a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir rajim innal ladina yunadunaka min wara في الحجرات أكثرهم لا يعقلون إن الذين ينادونك من الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم

ju ẹlẹ́ẹ̀kẹ́ báyìí àwọn tí ń ka gan ọ̀fẹ́ dá padà ẹ̀yìn bàbá ẹ̀yẹ bá ń fi náà padà. wọ́n lọ olùwà ní ẹ̀yin mú mi ní etí yín mélòó ẹ lọ mà pé dájú sáká àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ wọn yìí wọ́n sì ṣe wọ́n sì ṣe wọ́n sì sọ. wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé àwọn àwọn làwọn ń tàn ó náà làwọn ará oko kan tí wọn ti gba ìsìláàmù ńjọ́ náà ọ̀dà akámẹ́kọ̀ọ́ bá ti máa pè yẹn o látara bá ń pe wúkọ lásán ẹlòmíín ó ti ń ba fútu ara rẹ̀ jẹ́ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ látara apá ń porúkọ lásán ẹlòmíín ń ba ìgbésí ayé ara rẹ̀ jẹ́ látọ̀dọ̀ olùkọ́ rẹ̀ ẹ̀rì. olúwa ní ẹ̀mà bẹ́ẹ̀ sí máa fi òjíṣẹ́ tí mọ́ rántí yìn sallallahu alaihi wa sallam àwọn tó ṣe lánàá ọ̀rọ̀ tí mo sọ sí wọn ní kẹ́ gbọ́ yìí tẹ́yìn náà bá ṣe bẹ́ẹ̀ ẹni náà ti dọlọ́rọ̀ bẹ́ẹ̀ ìlú kan báyìí báyìí tí wọ́n wá ń ṣe bí wọ́n ti ṣe nílùú wọn pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ànábì ìṣẹ́gbẹ́ baálé yín kìí ṣẹgbẹ́ baálẹ̀ yín kìí ṣẹgbẹ́ ọba yín kìí ṣẹgbẹ́ gómìnà yín kódà kìí ṣẹgbẹ́ president yín sallallahu alaihi wa sallam nínú báyà ti bọ̀wọ̀ fún ní àwọn òsínú ayé ti wọn o gbogbo àwọn tí mo kà lọ nínú gbóni àwà láàyè ní àwà bọ́bá Ekuru land. Ẹni ní ọ̀sán pé ẹ̀dì kìíní kan elékuru ọ̀fún kìíní ọ̀fún ekuru. Ànábì ti bẹ́ẹ̀ tí ọ̀hún sọ́nà lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n tó ń tí bí ò sí lọ láì ọmọ èèyàn tí ọba ti lọ láwọn ò ní pọ́n ọlé. Àwọn nǹkan kéékèèké táwọn náà ń dọ́gbọ́n sí ọ̀ èyí ṣe gbówù wá tàbí ṣe díẹ̀ díẹ̀ èyí ṣe gbówó wà wọ́n akọ́kọ́ wọn wọ́n ní mi lára bí èyí tí wọ́n jàlábí àjẹjẹ́ mi jókòó mi máa sọ̀rọ̀ ni. ṣùgbọ́n bá wọ jàlábí àlánà tọwọ́ lónìí tọwọ́ ń jẹta tọwọ́ ń jẹrin ẹni tí ọ̀ máa ń bí èèyàn ṣe rí yọ́mọ ògbẹ́ wọ́n ń pa àrùn pàkọ́ lọ́mọ o ṣùgbọ́n ṣùgbọ́n àwọn wá afẹ́ máa ń ṣe báwọn àyànjẹ́ ọlọ́run ti ṣe ààrẹ ìmùsọ̀lá àtọ̀wọ̀sọ̀lá láti gbọ́dọ̀ máa jùlẹ̀ tó bá jọra àfáà tí ń lò dé tó gbé mọ́tò tó dé ó tún wà wọnú ilé ó tún fi adérúkú kalẹ̀ ẹ lọ mà pé kì í tá àfáà tọ́tẹ̀ lánàábì lẹ́yìn àfáà ọlọ́ba lélẹ́hùn àfáà ọba lélẹ́hùn bá a bá ní àájú lẹ́yìn. èyí tí ó bàjẹ́ sí yóò kọ tàbí wọ́n máa sọ̀rọ̀ sẹ́sìn nìkan láàmà sí kíní láàmà táì láti ṣe ọ̀gbọ́n mi bá bóyá tọ́tọ́ bọ̀ sọ̀rọ̀ bóyá wọ́n jà tó fi níbẹ̀ ni pé ànábì ìwọ̀sọ̀ ọlá sọ̀rọ̀lọ́ kìí rìnrìn ọlá sọ̀mọ̀ pé ní ọlá wá ọmọ rìn jẹ́ yọmọ sí báyìí lọ ẹni tó pẹ́lẹ́ ń gẹ́ tó bá tún fẹ́ rìnrìn ọlá yóò tún á ga ńkọ́ ẹ ń bá sanra ń jẹ ó ti fi ìdí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yọmọ ọ̀rọ̀ lọ ní gbogbo Yorùbá ìgbà ọlá ń bẹ táwọn ọlọ́lá ń jẹ tí wọ́n fi ń lò ànábì ò lò àìwá lóyìn àwọn yẹn ni wọ́n máa misbehave pẹ̀lú ẹ̀ sallallahu alaihi wasallam ìdí nìyẹn táwọn yẹn fi dé ń jọ náà tí wọ́n fi ń pè bí ò ṣe yẹ àwọn òwe àìlè òkè ẹ̀ láàfin ọ̀làgà tọ́màgá ànábì ní sọ́lá àṣẹ tọ́màgá ànábì ó ti wùlọ́ ka síra tó ó ti mọ̀ pé àwọn akẹ́gbà ìmáàmù ṣé ìmáàmù ní àbí lè máàmù orí àwọn lè máàmù sí jókòó àbí tẹ tọba jókòó lórí àga tí a bá gbé fún jókòó lọ́hùn ṣùgbọ́n o tún gbága sẹ́yìn tíìbù rẹ̀ tí wá dún sí ọwọ́ àtọ́gbẹ́ àìsàn ọ̀gá yẹn kalẹ̀ ó ti dọlọ́ba ó ti kú ní a ní àfa ẹja sọ òdodo ọ̀rọ̀ fúnra wa kí ayé kó ọ mú ní ojú ọ̀nà tó lọ sí ojú ọ̀nà àwọn ará ayé torí kí ànábì wọ sọ́nlá àárẹ̀ ìsọ̀dáàtò wọ̀sẹ̀láàm kì í jókòó jókòó ọlọ́lá kì í dẹ́ẹ̀ sọ̀rọ̀ akọ ọ̀n pẹ̀tọ́ ló wọ́ ọlọ́lá bá tó sọ̀rọ̀ ní ìṣó tó ní bí ó ti wá máa sọ ókè ókè wẹ́ ìwọ ànábì sọ pé ìwọ fẹ́ láàrẹ̀ ní tí wọ́n fẹ́ sọ ni wọ́n sọ dàárẹ̀ yìí bí wọ́n ṣe wó èèyàn ní ọlá ànábì wó èèyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ láàrín bọ́lọ́lá ó bá yí ọrùn báyìí ní ìsìn yóò sì báyìí. bẹ́ẹ̀ni bá ń sọ̀rọ̀ ní ìsìn mú òdúrà ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ kí ló akẹ́mi pẹ̀lú kí máa fàtìkọ́ ní ìdìbò báwọn. ànábì Hmm? bẹ́ẹ̀ tí ọba dá ọmọ tọ́ba bọ́ tọ́ ńlá tọ́ba wá sí mọ́tálá tọ́ ẹ pé ìwọ gangan lọ́wọ́ wa ó lè tú sẹ́kù wò bọ́ sẹ́kù báyìí bọ́ sẹ́kù báyìí. ànábì ṣe bẹ́ẹ̀ sọ́lọ́ bá wà lẹ́yìn. ọlọ́wọ́n á ní ẹ̀sọ́ra yín àwọn kan ṣe lánàá wọ́n sọ lálà sí sí wọn kẹ́yìn náà ọmọ gbà lálà sí nínà lẹ́bí. olúwa ní gbogbo wọn bí wọ́n ti ń pè ọ̀njọ́ náà ìrìnàdúnà ti ń pè ọ̀pẹ́ yá Muhammad àtọ̀fà ní ẹ̀kọ́ tó lọ́njẹ́ dá pé àyípa náàbì ní bàbá Fátímà àyípa ní bàbá Rùkáyíyá àní máa fi bàbá Ummu Kulthum àní fi bàbá Zainabu àti ní fi ọkọ Khadija àní fi ọkọ Aisha ó ní pé ọmọ Abdullah

ya Muhammad ukhruj ilayna ìwọ Muhammad jáde jáde. lọ́sọ̀ لا lọ́mọ pé gbogbo àwọn tí wọ́n pè ọ́ lánàá pé èmi ń. ó ní pé lẹ́yìn yàrá ọ sọ pé lọ́ọ̀kan níjẹ́ ọba níyì là máa ń pè lọ́ọ̀kan. ẹgbẹ́ tí a lè. tó o lè pe tó níyì báwọn ìwọ́n obìnrin wọn náà máa gbọ́ báwọn ayé obìnrin tí a máa ṣe sí bẹ́ẹ̀ náà máa wẹ̀ ní. wọ́n máa kó sí dáńdú èdè ara rẹ bá. ìwọ ọmọ akẹ́kọ̀ọ́ náà bá àfa àbí bàbá náà bọ́ ọ ń lọ lójú ọ̀nà tó wá gbọ́ sí i má wù ú bẹ́ẹ̀. àti tó bá yẹ kí kò ń kiri ọjà kiri lókun. wọ́n ní kiri lọ́sẹ̀ pé ọ̀hún wá ẹni ń pè ọ́ ṣùgbọ́n tí ń lọ sí jẹ́nìtì ẹ̀wá ń wẹ̀yìn à ó ti yẹ yára rẹ̀. àìpẹ́ ní ńlá lọ́ọ̀kan ọmọ akẹ́kọ̀ọ́ má Ha olùkọ́ rẹ lọ́ọ̀kan. ọmọ ó sàá èyí bá. wọ́n náà. Ìwọ ọmọ má pe bàbá àti ìyá lọ ọ̀sán mami mami mami dádì dádì dádì èyí pè wọ́n bá wọn. Ànẹ́bì náà ń bá wí ń bíbá ìsọ́lọ̀ bá àlùfà. Wọ́n sọ fún ọ pé ọmọ ẹsẹ̀ omi ẹ̀ wálẹ̀. Ẹni tó ní gbogbo ẹ̀jọ́ là náà bá ọmọ Ṣàmù sọ̀rọ̀. Wọ́n àwọn ìdá kan náà ń bẹ táyà náà nípìn bẹ́ẹ̀. Ó yẹ nínú wọn làwọn òbí wa wà nínú wọn náà làwọn olùkọ́ wa wà nínú wọn náà ní gbogbo ẹni tó bá ní pípẹ́kúté sábà bí nǹkan kan fún wa nílé ètò ayé àtẹ̀sìn wa máa bọ̀wọ̀ fún èyí tó ń lọ bọ̀wọ̀ fún ara rẹ̀ lọ ń bọ̀wọ̀ fún tó gbà lọ́dọ̀ rẹ̀ olùpẹ́nu wọ́n ní ẹ má máa pe ànábì bẹ́ẹ̀ ti ń pera yín ẹ má pe ànábì bàbá Fátímà ẹ má pe ànábì bàbá Rùkọ́yíyá ẹ má pe ànábì ní bàbá Zainabu.

يا أيها الرسول يا أيها النبي أقول يا محمد القرآن أقول يا بابا فاطمة نار القرآن أقول يا بابا يا أخو نار القرآن èyí tí sẹ́nu tí wá gbọ́rọ̀ sí pẹ̀lú tó wá lanu pẹ́ ẹ̀lẹ́kọ̀ọ́ ẹ̀yìn olórin yẹn. olórin yẹn ẹ̀lẹ́kọ̀ọ́. Eh, kò sí láìsí ọ̀la ẹ̀fí kẹ́ ẹ má lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ má lẹ́kọ̀ọ́ náà torí pé ẹ máa nẹ́bì owó lẹ́fẹ́ borin pa. káyọ̀ pẹ́sìn lẹ́fẹ́ fi sí ni wọ́n kọ́ sẹ́yìn pé yìí pé bàbá Fátímà láti bàbá Fátímà o. tọba ti lè wí ti wọ pé nínú alẹ́ ní. ìrìnàjò náà lòun náà tàbí ọkùnrin wàhálẹ̀ táwọn. ó ní àwọn ẹtẹ́ ń pè wá ilẹ̀ fújù rọ̀ ọmọ ní ti fíjìkálì báyìí pé tẹ́ wá o bọ́ọ̀ sọ̀rọ̀ gan ẹnu ní nǹkan kan wà tí wọ́n bá máa ń kàn ń gbà náà bọ́ọ̀bà wá kàlẹ̀kùn náà tó bá dalẹ̀ rú bóyá ẹsẹ̀ lóògùn ní gbogbo ẹsẹ̀ gírígírígírígírígírígírí nítòsí bí táyì náà bí wà ó ti wọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni pípé lẹ́yìn wàrà òjòrà tí wọ́n wí yẹn sì ń ta fojú làǹtọ̀n báwọn mọ́sálásí ànábì tó bá sọ pé yàrá ọ̀tún lọ́sọ̀ lẹ́yìn bàtà náà bí kú láyé tán tàbọ̀ sọ̀rọ̀ sókè. sọ̀rọ̀ sókè. àbọ̀kọjá bí orúkọ ànábì inú Kùránì. àwọn kan yà lọ pé wà máa ọwọ́ ni wà máa Muhammadu ẹ̀rọ wà máa torí bọ́ ọ̀gbá tó Muhammad àìríwí ah, òkè àwọn mínú àwọn àfá tí wọ́n lo ẹ̀kọ́ tán tí wọ́n bá dúró tòsí sàárẹ́ ànábì bóyá wà mọ́sálásí ànábì tán ka Kùránì lọ́wọ́ títí ká lọ di sàárẹ́ lọ́ka Kùránì wọ́n sáfù òun kan wọn bẹ́ẹ̀ wọ́n wá gbé Kùránì wọn wá ń kà lọ wọ́n wá kọjá níbi ayé àtòkù ànábì bá wà ń ọjọ́ máa pè tí wọ́n bá kàdé bí ó kàn wà máa ilà rasul wọ́n ti pé Muhammad kí ni wọ́n practice jama wọ́n practice pé kọ́mọ́ bá ṣe jẹ́ sọ́kùnrin pé kọ́mọ́ bá ṣe jẹ́ sọ́kùnrin pé nínà ńlá sí i dàpọ̀ ní kí ló ń ké kélékélé sí ọ̀rọ̀ kan náà gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà. ìnáyà sí ìnáyà náà kò lákà nínú ọ̀rọ̀ ìlú ọ̀sìn àtàwọn láyà kínú. kí ló fẹ́ máa gbé sábàrò nínà kú lọ́dọ̀ ismail. ìnáyà lẹ́yìn náà yóò náà dúró náà kàmí ń wọ́rọ̀. من الحجرات أكثرهم لا يعقلون إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون Àtọ́lá ìwọ̀n yìí gbà pé inú táàfin máa máa fún ìyẹn mọ̀ nǹkan ká, ó ní pé kí ìyẹn ọmọ ìtumọ̀ ti bá ń ká. Ìtumọ̀ ń ká ni yọ́ máa gá ìdíẹ̀ díẹ̀ díẹ̀ tó fi máa máa pèsè kò sí sẹ́yìn. tọ́ọ̀bá tí wàá mọ̀ ọ máa já orí kúrò lára rẹ̀ ara ọ sì máa jẹ́sẹ̀ kúrò lára ọ wà gbé ẹsẹ̀ sókè ọ wà rọ̀ pé ọba nínú alẹ́bí iná yóò náà dúró náà wọ̀rọ̀ ilé ti akẹ́rù ya ń fi iná iná yóò náà dúró náà wọ̀rọ̀ ilé ti àyà tí tábà fẹ́ lu tẹ̀síìrù láyà kìló náà ọwọ́ àgbẹ̀ ń bẹ̀rù ọwọ́ àmọ́ sọ pé ẹ̀yin ti gbọ́ tuma ẹ ti gbọ́ yín náà ti orúkọ rẹ̀ yìí lókè afẹ́ máa bá yẹn jawabu jawabu kábàrò náà ni ó jẹ́ amadu tí yín náà ti sí wọn láǹdì sí àbí kábàrò náà fẹ́ ọba nínú ilẹ̀ ní ìrìnà àjọ náà kàmí wọn rọ ilẹ̀ ojú ọ̀rọ̀ àti ọba dákẹ́ àmọ́ sọ pé ti wẹ́ yudakarun ọmọ kọ̀ dára kábàrò síbẹ̀ nìkan. yudakkarun yunsahun yu'azun ndọ́mà wà ń bẹ̀rù tùmọ̀ ní bíbá ipò tí yóò àdúnà àbí yóò kọ̀ yóò kíní kankan mẹ́ wọ́n ní kíni àfitáàrò hàn. ló fi parí ẹ̀yìn yẹn ló fi wáyé pé láàrin yìí wọ́n rí àwọn tó ń pe ànábì ní ń wọ̀rọ̀ ilẹ̀ a ó ní nínà lẹ́ ọwà tó ọba ń pè inna alladhina yunadunaka Inna àwọn èèyàn tí wọ́n bá ti kí ẹ̀sìn rẹ̀ ọ̀bọ̀ wọ́n ń pè ọ́ náà nù. iná ìlàdé àìlúwàdúwà àwọn àwọn èèyàn kan tí wọ́n bá fẹ́ tóbi bọ́ inú ẹ̀sìn tí mo fẹ́ràn wà nábì mírùn ibi tí wọ́n fẹ́ gbà wọlé kí sójú kìtàbà ti sóyà ọ̀nà ẹ̀bùrú ni wọ́n fẹ́ gbà wọlé wọ́n ní kí ló ọlọ́pàá wọn pé gbogbo wọn pátá ṣùgbọ́n mò ló kọ wọ́n ṣe akitaro wọn. ẹ máa sọ pé gbogbo wọn pátá ó ní máa pé ogunlọ́gọ̀ wọn bẹ̀ mọ́ akitaro ń bẹ̀ yẹn ó ní nígbà bá débẹ̀ ẹ̀yà pé ṣé akitaro adébítì ẹ̀ kù nù àbí bíi two percent five percent kù tí kò sí inú láyà pẹ̀lú nànà. fún wọn bá débẹ̀ yọ máa wa àwọn máa sọ fún wa pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti ń gbọ́nà ẹ̀kúrú wọlé sínú ẹ̀sìn Muhammad ọlọ́run sọ pé ẹgbẹ́ ẹ bá ti ń wọlé ti ń bẹ̀ ń pé àṣẹríà òfin ọmọ pé tá ń pè ní àwọn lúgà wà nílẹ̀ dáadáa ẹ bá ní àlùjúrọ̀ ẹ bá ní àlùjúrọ̀ máa wí ó tẹ̀sí ọmọ àbọ̀ ọmọ kí ó máa ní ara ọgbẹ̀gbẹ̀ta dánú kẹwàá ẹ jẹ́ ń pè ní àlùjúrọ̀ látara hajarọ̀ náà ó ṣe mọ́bì kan kan ó jẹ́ kíkà kan wọlé síbẹ̀. kò sì jẹ́ kíkan kan jáde ní ibẹ̀ ṣẹ̀rí àtọ́lọ́run fẹ́ràn ànábì lọ́wọ́ rẹ̀ wọ́n ti ṣe pa ọlọ́run pé mọ̀ ní àdàtà sí àmúrí náà ha máa láì ó wà rọ̀ ọ wà sọ pé mi ń wà rọ̀ kí ló ti máa mi wà rọ̀ ilẹ̀ ojú ọ̀rọ̀ ti fi ń bẹ̀ yẹn.

أو ثلاثون يوما إن لم Inla أو أسافر تعبدا لله تعالى ayé tí ń dáàbọ̀ tí ẹ̀yẹ́ ọ̀pá gbogbo jẹ́gẹ̀jẹ́gẹ́ tí àwọn bàbá ń bẹ̀mẹ̀ àwọn àmọ́ pé ha ẹ ti dà ní ẹ̀lọ́nà الذين ينادونك lọ o tàbí ń gbà àtọ́ ká sámú tán tó kíkan ara rẹ̀ wàhálà lẹ́yìn ọ̀pá méjì méjì ní sọ pé imú rẹ̀ fẹ́ àwọn ọmọ wa parí àásámù tí wọ́n ń tán ẹ bá ti sọ pé ẹ̀dà ní àásámù ẹ máa gbà fún pé ń nà lẹ́dí ní ìgbà. kí àyà yẹn mọ́ lára mọ́sọ̀ pé ẹ̀dà ní àásámù tàbí ẹ̀ka àásámù náà tán láti léwè tí ó mọ̀ wájú pé ẹ̀yin jẹ́mọ́ wa nábìlà tòní rọ́kà mẹ́wàá fájí àkan sálámà márùn-ún fájí àkan ináńsáná mọ́kànlá mọ́kànlá kúrò aláwọ̀ mẹ́ta mẹ́ta lórí ọ̀pá kọ̀ọ̀kan. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. Oṣù wa lọ nìyẹn ní gbogbo ìjọ tí ó àtàtì kiri dáńtì lẹ́yìn ẹ̀rọ náà àti gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń dín àti à ń pé à ìwọ̀ sí tó ti gba ìmọ̀ dáadáa báyìí jẹ báyìí. Ọjọ́ mélòó ló ti lọ? Oṣooṣẹ́ mẹ́ta àbọ̀njẹ́ méjì àbọ̀njẹ́ mẹ́ta. Forty days àbí láìpù ni. ọba sí lọ ó sì ṣe é má rìn dáadáa ọgbà fún wa pé. àbí àsàlátù kan bẹ ti ṣe báyìí ó di wà ní torí ọlọ́run bóòlù ti tó fi àjò ilẹ̀ kan náà. ẹ wá gbà sàlátì náà wà ẹjọ́ wà rí pé ọ̀pọ̀ túmọ̀ sí gbẹ̀mbẹ̀ ẹ̀yìn pé kìnìkà mùtálítàmì kìnìkà aláwọ̀má fẹ́lẹ́ aláàtẹ̀ ìdínà Muhammad ní mùtálítàmì. nítorí ìdílé yìí àyà yìí bó ti lọ fífíkà ìtò tí wọ́n tírìtì àwọn kẹta fojú rí báyìí láyà náà bí ẹnu tó dẹ́rù bá wájú ń bí ara ẹ̀ pé wọ́n ní ẹni àbá tiẹ̀ sọmọ́tò tó sí ilé ànábì bí kọ́ máa gbóòórùn àdìgán náà tiẹ̀ àbí kí àbá sọmọ́tò sí ilé ẹ̀yẹ kọ́ máa gbóòórùn àdìgán náà ní pé àwọn wọ́n náà mọ̀ nígbà tó kọ́kọ́ dé wọ́n tó di bẹ́ẹ̀ ti àjẹsí pé Mákà lọ kọ́kọ́ lọ kó tó dé ọmọ yìí wọn tó ẹgbẹ́ mọ̀tí náà kọ́kọ́ lọ lásìkò tó wà ń lọ òní tí ìmọ̀ yìí tí bàbá wa dé mákàtà tó ní lè padà wá mọ̀dínà mọ̀ wá wọn fi há ah, mọ̀dínà ń bẹ lọ́hùn àdúrà ló gbà mọ̀dínà gbóná fẹlifẹli tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kánà bí o tó débẹ̀ ní èyí débẹ̀ kọ́ pọ̀ àìsàn ni ọ̀pá ọ̀ ànábì lọ́lọ́run ti sábà bí ìlú mọ̀dínà sọ́lọ́ bá wa sí ọlọ́run lè mi àjẹ náà sábà bí rí gbogbo àyíká bá wà. bádùúgbò ká bá ń gbóná àtúlù kan ọ̀bá dá sẹ́yìn àwọn èèyàn títí ká bá wọ bẹ̀ wọ́n sì máa tún sí. kọ̀ wá yí sí o iṣẹ́ ni o èyí kí bọ́yá wà sọ pé iṣẹ́ kan lọ́wọ́ fà sí ló fi dà ó ṣiṣẹ́ o ẹgbẹ́ ìjọba kan lọ́wọ́ máa fà lọ́wọ́ máa ṣe kíní kan kọ́ o ṣiṣẹ́ o ṣiṣẹ́ takuntakun o ṣì wàhálà ọ wà bẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ o èèyàn súnmọ́lé ànábì sallallahu alaihi wasallam sẹ́yìn kọ́ máa ń súnmọ́lé ànábì àwọn kan súnmọ́lé ànábì wọ́n tún wá súnmọ́ àti kíni ọlọ́run ni wọ́n akẹ́rù ohun là. láyà nínú àtàrùn láyà nínú ọwọ́ tẹ̀síwájú pé wà láwọ́ á ń nà ọ̀hún sọ́ọ̀bà o. wà láwọ́ á ń nà ọ̀hún sọ́ọ̀bà o àtàtà òjà ilé yìí. wà láwọ́ á ń nà ọ̀hún sọ́ọ̀bà wà láwọ́ á ń ọlọ́run aláàánú lọ́lọ́run tó wá dé ọ̀rọ̀ fún oníláyà pẹ̀lú rẹ̀ ó yẹ kí a gbọ́ kakọ́gbọ́ abáàsì máa rí àwọn ẹ̀mí Ọba jáyàn ní pàtó ọ̀rọ̀ báyìí. Tó mú tó mú mú ti ń gọ́ mú kankan tó fi lé lọ́wọ́. Wọ̀lọ́wọ́ á ń náà sọ́ba o. Ọlọ́run tó bá jẹ́ sí pé wọ́n bá ṣe sùúrù ni, tábà ẹgbẹ́ fara dá ní tí wọ́n kájú sọ́bà rú yẹn ni pé wọ́n wà ànábì wa àwọn tí ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ tí wọ́n wà ànábì wa ni. wọ́n náà tó bá wà yẹn lọ sí sùúrù ni. ìdí fún wa máa kànlẹ̀ pẹ̀ ń kàfúkà. bọ́ bá ní mẹ́wàá tó fẹ́ fún ọ tó bá kànlẹ̀ pẹ̀ ń kàfúkà tó bá tùbí inú dìde tí ọba tiẹ̀ dá ọlọ́run kò ní dá ọlọ́run tó ká ní pé ọ̀dà láàmú ọ̀fara èèyàn náà lè wà ní ilé gọ́mọ̀ jáde náà ànábì èsì ìṣẹ́ lẹ́hà tí ì lọ bìkan sallallahu alayhi ànábì èsì ń jálà sí tí ì jáde sallallahu alayhi wa sallam ànábì èsì ọká tí kì í lọ bìkan tó gbèdúmọ̀ bá jókòó sí náà ní oúnjẹ omi wà máa bá sallallahu alayhi wa sallam ànábì èsì kálúwà tí ò ní lọ mọ́tálásí àbí ìwọ náà má bẹ́ẹ̀ ọmọ èmi ò sì jẹ́ lè máa mú náà ṣùgbọ́n kì í bí máa láì pé inú àwa ọgbẹ́ kò yé yín ni ẹ̀mọ́ ti ń lọ ẹ bá ti pẹ̀rún báyìí àti tí kàábà ń jà ọba sì wà lè lọ alẹ́ lọ Jerusalem alẹ́ lọ làásọ̀ kálọ̀ tó ń bẹ̀ ọba sì wà lè lọ mọ́sálásí ànábì sọ̀rọ̀ wa rẹ̀ ẹ máa kí ẹ̀kọ́ ká máa yọrù sí ń bẹ̀yẹ. Ànábì ṣe bẹ́ẹ̀ pọ̀lọ́wọ́ àárín. Ah, Ọlọ́run ọba sọ pé tó bá rẹ́ sí pé wọ́n fara balẹ̀ ní Kánábí ó fi jáde hátà. Ilé ah, ó sẹ́pẹ́ ànábì ó fi jáde sí wọn. Tí ó fi jáde sí wọn, tánábì ó fi jáde sí wọn wípé ah, mo ti mọ̀ jáde. Wọ́n ní ànábì a máa jáde. Wọ́n yìí ti ẹni tí ó bá wúlò ìtìrẹ ẹ̀ mọ́lé. ẹni tí ó bá wúlò kí ìtìrẹ ẹ̀ mọ́lé. ẹni tí ò wúlò ní ìlọ bìkámá. ẹni tí ò wúlò ní ìlọ bìkámá. ìgbé àdúrà ẹ̀yin oníṣẹ́jọba ọlọ́wọ́ bá aṣàánú yín o. wọ́n fi ọ́sìrì dáyà. wọ́n ti sẹ́lẹ̀ ẹnìkan ọ́sìrì dáyà. wọ́n ti sẹ́lẹ̀ ẹnìkan ọ́sìrì dáyà. wọ́n ní kọ́ máa kọ́ private school kan títà nígbà ọ́sìrì dáyà. kẹ́ ẹ máa gbọ́ sí ń bẹ̀ náà lọ́wọ́ máa fi gbogbo àtúgbà tó bá ń wúlò fún yàn ẹ̀ tìrẹ́ ọmọ dàgbà sí bẹ́ẹ̀ náà ni ọpọlọ rẹ ò ní tètè dọ́ọ̀lù. bákan náà ọkàn rẹ ó máa ara rẹ ó máa wálẹ̀ ọkàn ara rẹ ó wá sí nǹkan kan máa ń gòrì dáa rẹ nínú sí ìjọba wọ́n wá sí lọ bí wá jẹ́. oye tó ẹfun náà sí máa ń sí máa ń pè èmi ọlọ́mọdé ní tí ń gba ẹfun máa tí mo ti dáa lẹ́yìn sixty years ẹ̀rí nǹkan kò yé yín ni ẹnì kí tí ìjọba ń rìtáyà èèyàn tó yẹ lọ sinmi.

Wọ́n ní àtúwọ́ yẹ pé àwọn ẹyẹ ti sùúrù ní tí ànábì fi jáde sí wọn ní ìhìn lára. Kò ní ọba ti dáa tó fún wọn. Kó fi yíwáyé pé táwọn ń tì ń bá wá tí wọ́n bá wá ń jọ náà ànábì ṣe díẹ̀ fún wọn nígbà ànábì jáde tí wọn sọ́lọ̀ lọ́wọ́ àrẹ wọn wá ń tó bá jẹ́ sí pé wọn ọ̀rọ̀ ọ̀sìn ni wọ́n máa ń pe ànábì nípe gbogbo ìlàkánà. wọ́n ní gbogbo tí wọ́n bá wà lànàbì ọ̀bá ṣe fún wọn sọ́lọ̀ lọ́wọ́ àrẹ wọn àwọn náà ń kẹ́kọ̀ọ́ mbẹ́ báwọn tọ́ba lọ fẹ́ gbàmọ̀ lọ́dọ̀ onímọ̀ kan tọ́ba ní yóò fọ́n díẹ̀ ń bẹ̀ ó tún bẹ̀rù ọlọ́run lójú fọ́n díẹ̀ yẹn o ìgbé àgbọ̀dọ̀ fìmọ̀ pamọ́ ṣùgbọ́n tó o bá lo ládàbí pẹ̀lú ẹ yọ dà á lẹ̀ fún ọ tán. ọmọ fẹ́ gba nǹkan lọ́dọ̀ bàbá rẹ̀ ọwọ́ á ní bàbá tó gbé ó ti parí oṣù tábàgbọ́ oṣù máa yọ fún ẹ bàbá fún kùn má bàbá rẹ lọ́rùn àbí ìyá rẹ bí ọrùn ní lọ ní lọ lè kí òun lọ sùkúù bí bàbá ti sàn ó ojú wa ń ti bàbá bí ẹ̀dàgbọ̀n ẹgbà fún bàbá rẹ ọ̀lẹ́ ní ìṣòdì pọ̀ sọ̀rọ̀ dẹ̀ ìyá àti bàbá wa lọ wà kankan fún wa ọba fún a ní nítorí lọ mọ̀ pé ká ní pé wọ́n láwọ́ nínú àwọn Bẹ́ẹ̀ náà ni ìyàwó sọ́kọ, bẹ́ẹ̀ ni, ẹ̀yìn ọ̀rọ̀ gbẹgbẹ́ mi ní ṣe ṣe kí ní ọ̀tí ìfẹ́ mi kankan, ọ́dá fọ́ ọ́dá dà láàmú orójú ẹ̀ fún ìpẹ́lẹ̀ àti ìpẹ́ sánmà àti gbogbo ẹ̀ à ń bọ̀ bá kọ́kọ́ lára àwọn náà sọ pé tó ẹwú ilé wọn lè bàyàn ló kọjá ẹjẹ ẹ sáfọn ní nǹkan kan ọba fún ọ ní nǹkan kan ọba fún ọ ló wà nǹkan ara tí ó pọ̀ tí ó sà á. àwọn ilé àkáàna àbáyé tó ọba ti sùúrù ní bọ́yá gíní tó dáa jù tó jẹ́ pé ọwọ́ tó fi kó láì tí ní sani ọ̀bá rà fún ọ. bó ti lọ nìyẹn o bó ti lọ nìyẹn nínú gbogbo bá àwọn tó bá jù ọ lọ máa bá wọn gbé tó o bá fẹ́ gba nǹkan kan lọ́dọ̀ wọn mọ́ rọ́ọ̀sì máa sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó rí pé ìtò expect ìtò dájú ìtò expect lọ òní wọ́n ti kẹ́yìn ni wọ́n fi fọ́ ọ. Ọlọ́run wá sọ pé àwọn tí wọ́n á fi tẹ́ burú yìí. iṣẹ́ burú ní ẹ̀ṣẹ̀ o wọ́n pe ànábì ní tí ọ̀yẹ́ ká pè sallallahu alaihi wasallam wọ́n ní tí wọ́n ànábì dá tó dáa ní orúkọ ànábì ń jẹ́ ṣùgbọ́n ànábì jù bẹ́ẹ̀ lọ sallallahu ní ìsìn ọ̀fẹ́ kí president Ahmed Bọ́lá Tinubu ọmọ wọn bàbá wa bàbá àtẹ̀yìn wá bàbá àtẹ̀yìn wá. yọ kàmá wọ ni pé eléyìí arọ òkò kàyẹ kí ni ń wí ganan ìgbésẹ̀ yìí ni ọwọ́ ajé ní ó fi wá họ́ndé ìwé ìgbèdè pẹ́sidẹ́ntì ebi ìwọ náà bímọ ìdémi jẹ tí wọ́n jẹ ló fi pè mí àbá bàbá yẹn ìdí ń bẹ lára mi sẹ́yìn kankan ò ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí òun ló fi họ́nà wọn. ọwọ́ ń pa ìnáwó pé yá bàbá bímọ yá bàbá kí ipò náà bímọ ń lè tiẹ̀ náà ó tún lè tọ́ ọmọ yẹn náà fátímà kan àti ń pàdé ara wọn. kí ni yàtọ̀ ó kọ tẹ́nìkan ò lè bá yín jẹ́ kí ṣe àbí ó ní ó fi pè mí wọ́n ní bẹ́ẹ̀ lọ́jí àwọn ẹni yìí wọ́n pe kọ tí ó lápàlẹ́ nínú tó ń ti bẹ́ẹ̀ bọ́lá ń ti wá bínú tó bínú tí ń tẹ́ ṣe tó ní wọn láwọ́ àná ń tọ́ba rún. ọlọ́run wá sọ pé tó ń ti bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ti ṣe tó náà. abáyéwí lókè ni o. Èmi ìjẹntì máa ń bá àyàn awúlé bíi pé kọ̀ wá tiẹ̀ wá ní fàánú kan tí bá ń bá awí lọ́wọ́. Ọlọ́run ní ìjọba kù ọ̀sọ́báhùn nínú àyà náà sọ́n ṣùgbọ́n sọ nínú ẹ̀ bí mú náà àwọn ẹni wà lọ́ọ̀ọ́ ó ní ọlọ́run ọba wà lọ́wọ́ èmi ọlọ́run tí mo pa yín lábẹ́ pé tí mo pa wípé wá akítàrò òun múlá èmi tẹ́ wá wòye náà wà lọ́wọ́ alákọ̀ọ́nù yẹ pé kẹ́ tó tọrọ àforíjì lórí ìtẹ́ẹ̀sì mo fi ń jí ó kọjú mọ̀ ó kọjú mọ̀ níjẹ́ ti pẹ́ ṣiṣẹ́ ó rí pé tí àbá jẹ́ wípé fọmọ fọmọ ní nǹkan ókè ẹ̀ nìyẹn fún ọmọ fún ọmọ ní kí ní sọ fún ọkọ ọmọ ti kí ni ẹ ìwọ ọmọ rẹ ò ní pọ́blẹ́mù wọ́n fi hàn nǹkan lọ́dọ̀ bàbá mi kò fún mi wọ́n fi ọmọ ọgbẹ́ ọmọ ọmọ ẹni. olùkọ́ rẹ nínú kọ́ rẹ ní kọ́makọ́ma kó yé alákọ̀yé kọ́makọ́ma ọ má sọ pé kọ́ mi lókun o tó pé Ah, ó ti ń kọ ẹ lọ́n tiẹ̀. wọ́n ní parí àyà yìí fi wá yí pé ọlọ́run ọba fúnra rẹ̀ ń sọ fún wa pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣe lókè ẹ tọrọ àforíjì bá tọrọ àforíjì tán kò sì foríjì bákan náà ìdígbò wọn foríjì yìí nìkan tán màá tó fún yín ní ìní rẹ̀ náà ní rọ́ọ̀sì ta ní máa ti bẹ́ẹ̀ náà àwọn ìdí ni wàláì bíyàn bá ṣe ọ́ kó tó forí dì gan ojú rẹ̀ orí kó tó forí dì ẹ̀kẹ́ ìsàlẹ̀bù wa fún àtà ìtọ́lọ́hun àlébù wa kọ́ a máa jagun ẹ̀mí ní bọ́ bá lọ forí dì lónìí nìsín ẹsẹ̀ kan ló ti lánàá o o ọboríjì ọba tó ń tẹ̀ lọ́la ètò ló ti boríjì ọba tó ń tẹ̀ bẹ́ẹ̀ náà ló ti lánàá sálà boríjì wà ní ọba o. ọlọ́run yìí wá sí báwọn subhanahu wa ta'ala tó bá wá boríjì tánà yóò tàn wá da omi omi omi dùnú omi ìfọ̀kànbalẹ̀ omi ìkẹ́ yóò tàn wá da ìtúwọ́ lọ tẹ̀ lánàá ìwọ náà lóluwà tó ń kẹ́ lẹ́yìn iṣẹ́ tọ́lọ́ ní bẹ̀ yẹn wọ́n ní gbogbo nǹkan yẹn ń fi ṣe alóbi kòkòrò pé bàbá ti ẹ̀jìn sọ́fin jẹ́ ń wí ìrí wọ́n tó ti pé bàbá fásímà bàbá rókà tẹ́lẹ̀ tó ti pé ànábì bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní ká máa sọ fún ọ pé wọ́n ti bẹ́ẹ̀ máa ní ọlọ́run ní bíọ́lẹ̀ rẹ̀ tó ti lọ́wọ́ máa ní. ẹ̀wọ́n sọ pé yá Muhammad yá Muhammad tó bá ànábì ló kọ́ bá ń ná lọ́mọ yìí pé wọ́n ti bẹ́ẹ̀ máa ní màkúlù wá sọ pé. wọ́n ní wọ́n encourage wa pé àwọn tó ti sí tẹ́lẹ̀ pé ah, ẹ má ti bẹ́ẹ̀ mọ̀. ìtẹ́ ẹ ti ṣeun ẹ ti ṣe ní àṣegínì yẹn àti pé àní kì mọ́. wọ́n á tún mọ̀ pé sọ tún fún ẹ ah, ah, lágbára nínú àyà méjèèjì yìí a máa rí ẹ̀kọ́ tó pọ̀ nígbàdá bá ń ka tẹ̀síìrù èyí tí mo rántí ń bẹ̀ díẹ̀ díẹ̀ mo rọra tó ń gba mo rọra ń ṣe ògèrè tẹ̀síìrù wọn. wọnú nínú búdù lọ tábà wá wọ lọ wọn máa rí oríṣiríṣi àwọn nǹkan tí olúwa àyà méjèèjì tí ọjọ́ sí pé náà lọ́wọ́ àánú pépà pépà yìí àyà ẹlẹ́ẹ̀kejì sínú pépà yìí ṣùgbọ́n ẹjọ́ ẹ̀mí الرجال والنساء وهي قوله تعالى ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض وقالوا لن ينقلب لذلك وسبب نعم قراءة أيوية على فكرة لفن أدوكو بارك الله فيك ẹ bí Ọ̀yọ́ náà ló bí Ọ̀ṣun náà lẹlẹ àbí àbí àwọn èyí ti gàrú ẹni tó bá ti gàrú ní òní gá bọ́ bá sọ ọmọ sọ pé ọmọ mòsì tó bá sì jẹ́ pé àbúrò ní àbúrò ní ọ̀ kí ni kọ́ máa sọ pé kọ́líǹkì mi kọ́líǹkì mi èyí jẹ́wọ́ bó ṣe máa kọ́nà ó gbé ọ̀gá tí wọ́n bá níta ni ìyá tó bí Ọ̀ṣun state Ọ̀yọ́ state ni ta ni bàbá tó bí Ọ̀ṣun state Ọ̀yọ́ state Eh, kò ní bàbá kàkà kò sí ní ìyá kàkà jù kẹ́yìn lọ eh, mọ́wulẹ̀ sára rẹ jẹ́ eh, ọyá kí ó wà fáwọn ọyá ọyọ fẹ́ kí ó fọ́sùn báyìí bàbá ọ̀sán àti ìyá ọ̀sán fẹ́ kí ó fún ara ọ̀sán wọ́n àyà yìí wọ́n ní ká máa mọ̀ yìí pìtẹ̀ lọ́jẹ́ mú wọ́n lò ní túmọ̀ àyà méjì tó aya nìyí kàáké wọ́n ní túmọ̀ aya nìyí ìtọ́wà lókè ọ̀nà bó nígbà túmọ̀ rẹ̀ kì í sí pé ń túmọ̀ rẹ̀ ń lúgà ó ń túmọ̀ rẹ̀ nítorí wípé ibẹ̀ ni àpẹẹrẹ tí wọ́n sọ lókè wà. Aya alákọ̀ọ́kọ́ nù, aya sọ ayọ́ alẹ́rí ní àmànù. Wọ́n ọkàn sọ mẹ́rin láti kọ́ tì mú wọn ò sọ irú ẹ̀sàmpù tó kọ́ tì mú fún wa. Ayọ̀ ẹlẹ́sìn tó sọ pé yá ayọ̀. Àníwá tẹ̀lé náà á máa ń mú láta àkùrùnú àwọn akẹ́kọ̀ọ́ kọ́kọ́ ó ti ń láyé. Wọ́n ní fọ́kọ̀ sọ́ ti nàbí yìí ń bẹ̀rù. Wọ́n ní wọn sọ irú àpẹẹrẹ rẹ̀. Wọ́n náà máa túmọ̀ nàbí yìí ń bí ìta àwọn àbẹ́yì. Á túmọ̀ rẹ̀ pé fọ́kọ̀ sọ́ ti nàbí yìí yàrá nàbí yìí ń bẹ̀ wọn Muhammad sallallahu alaihi wasallam ẹni pé má pè é má pè é ní nǹkan tí èmi ọlọ́run kan ṣe kíni tí mi ò pè é. ọ̀pọ̀ tó ń bí nínú rẹ̀. Wàdá dáadáa òwúrọ̀ òwúrọ̀ òwúrọ̀ ìgbàdá ìlà àfikún nílá. Wọ́n kàn mọ́ wá ní kà kà kà lẹ́wọ̀n wa ṣùgbọ́n bó láti wá mọ́ wá ní iná lẹ́bí iná ìlú. Bẹ́ẹ̀ni ẹ̀dùn náà kà ní ìhùn àwọn ó ní wàá máa sọ pé nàlẹ́bí náà yóò náà dúró náà kàmí wọ̀rọ̀ ilẹ̀ ojú rọ́ọ̀tì àti àwọn òun láàá àwọn náà lọ́lọ́wọ́ bá ń sọ pé láti sí wọn. wọ́n náà máa sọ pé ìtumọ̀ ẹ̀rá ni tó bá fẹ́ mọ láti ọkọ̀ sí mú kà ọ̀nà ni iná lẹ́bí iná iná ló. Ayẹ̀lẹ́ kì í jẹ́ ìdílé àpọ̀. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت ولا تجهروا أو ما ثم يقول إن الذين ينادونك من وراء Àwọn àwọ wá ní Yunadúnà ti ń bẹnu ayá, Yunadúnà wọ́n lámà fún jámọ̀ jàmáà ẹ̀, Alẹ́dínà, Yunadúnà, àwọn tí wọ́n ń pè tóò, jẹ́ pàdánbì tóò, pípé èèyàn kò sẹ́ńtì pé èèyàn a máa pe ànábì ńgbà tí ń bẹ láyé àwọn tàbí ń pè wọn sallallahu alaihi wa sallam ṣùgbọ́n kì í ṣe báwọn ọ̀nà méjì ni a máa gbọ́ yí padà tó báyà wọ́n ń pè wọ́n tó ọwọ́ sọ pé innal ladina yunaduna àwọn tí wọ́n ń pè ọ́ tó innal ladina yunaduna àbúkọ sọ pé innal ladina yunaduna àwọn tí wọ́n ń bó sọ kú lára orúkọ rẹ innal ladina yunaduna kí ló abdulmaliki o sọ́dá tó kí n sọ pé abdulmaliki ní wọ́n rọ̀ pé abdulmaliki o èwo làpọ́nlé wà ń bẹ èwo ni àbùkù wà ń bẹ èwo làbùkù wà ń bẹ. a ti pè tó o nù àbí wọ́n bá ní afa abdulmaliki ogun tiẹ̀ pé èmi ìmọ̀lẹ́ Abdul Malik wà bí sàràfà o bàbá wọn kọ káwà sí ẹbí pé ó dùn bàjẹ́ ńlẹ̀ wa yìí wọ́n sì fẹ́ fi sí ẹ wọ́n fẹ́ fún sí sí ẹ̀yẹ. Ah, ah. àbí àbí ọ̀kadì Abdul Aziz àwọn arìnrìnlá sísì o sísì bó o kọ́ bọ̀ yìí. àwọn ah, ni a máa sọ pé áyà yìí ò ní túmọ̀ àwọn àyà méjèèjì kan wà ní iwájú náà tàbá wá fẹ́ mọ àwọn tí wọ́n ń pe ànábì ń pè púpè láàrin sallallahu alaihi wasallam àwa lè mọ̀ àfi ká padà síbi kí ni sábàbí gan táyà yẹn fi ṣe wáyé tó fi tọ̀kalẹ̀. ìmáàmù Abagawi rahimahullah wọ́n táyì púpọ̀ wọ́n kọ́ wọ́n gbé ọdún sí àsùbáàbù tọ́fà táyà ẹ̀ sọ̀ka rẹ̀ lọ́sẹ̀ sí rò wọ́n wọ́n ní. èyí tó dùn tí mo rí kó dùn bóyá kò sí àádùn tó lọ́dọ̀ ní nǹkan tó tèmi o ìjọba bóyá ní nǹkan lọ́kọ̀ nǹkan ẹ̀ tó ti kọ́ nǹkan ọmọ ní tọkọ ju àwa tí àrùn sáǹfààní ń bẹ̀ lọ. èyí mi rí kó dùn nù àwọn àṣìbáàbù tí wọ́n mú wa tó tún wá dùn tó tún wá dẹ̀bẹ̀ ni pé ó tún kọ̀rọ̀ ọ̀nù díẹ̀ òun náà lè ti ń bọ̀ ìwà mú gbogbo ẹ̀ wá bó ṣe dùn tó ọ̀rẹ́ kákàmùjẹ́ àwọn àlùfóṣùn gangan ní èròǹgbà wa nù tafsir. wọ́n ní fọ́nrán bá àbá ṣe rọ́bì ọlọ́wọ́ dára àni wò má bá àṣà rasulùlá. àṣàṣàrè àwọn náà nàbí rán àwọn ikọ̀ kan lọ sí ọ̀dọ̀ àwọn Banil Hanba ó wá fi ọ̀yẹ́yìn náà ó fi ṣe ọ̀gá fún àwọn ọkọ̀ yẹn bí àwọn bíi tíìmù kan náà nígbà táwọn ń tì wá rí wípé ó dé ó ti ń bọ̀ wá ẹ̀rú bá àwọn torí pé wọ́n pè wọ́n lọ síbẹ̀ fún wọn lọ pè wọ́n sínú Islam kí wọ́n pè wọ́n sínú Islam wọ́n pa wọ́n lẹ́sẹ̀ sí Islam wọ́n sọ ọ̀sọ́ Islam fún wa. bẹ́ẹ̀ tí wọ́n gbọ́ pé ń bọ̀ lọ́ọ̀kan báyìí wọ́n bá ta lọ wọ́n bá fi gbogbo lé wọn lẹ̀ kálukú ẹ̀rú bá àwọn ọlọ́run dá jìnnìjìnnì bò wọ́n wọ́n bá ta lọ bàtà bá wọn wọ́n ní òye ìnà wá kú okú àwọn nǹkan wọn àwọn ọmọ wọn àwọn ìyàwó wọn àtàwọn ẹrú wọn sá kó wọn wá wọn wá kó wá bá nàbì sọlọ bá wà lè wọn sára ní Madina fàjá. àwọn aráàlú wọn àwọn tó wá sá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti wá padà dé nígbà tí wọ́n rí i pé wọ́n ti lọ. wọ́n máa bí wọn ò bọ́ ọmọ wọn ò bá ya wọn ò nǹkan kan mọ́.

فلما رأتهم الضراري أذهب إلى آبائه يبكون nígbà tí àwọn ará bíi dé tẹ wọlé àwọn bá nílẹ̀ hanba nígbà tí wọ́n wọlé bí wọ́n ti wọlé báyìí ní wọ́n ti rí gbogbo àwọn ẹbí wọn àwọn ọmọ wọn àwọn aya wọn àti báwọn yẹn náà ti rí abẹ́ àwọn kan wú ní ha bàbá sàmádù bàbá kìnnìkan bàbá bàbá bàbá bàbá túndé mọ́tò ọ̀pọ̀ ìsìláàmù torí pé kéferì náà ń jọ náà bàbá ètú bàbá ayọ̀ bàbá nkankan ní wọ́n bá ń pera wọn ní wọ́n bá ń hu ẹkún ni ta ni ò ní sunkún ẹni tí ò rí bàbá àti aláàbí oṣù méjì àbọ̀sù mẹ́ta tọ́wá sì kàn ní ẹ̀fẹ́ ẹ̀yìn lẹ́dẹ́ yìí tí ò sí communication pé ń bólẹ̀ wà àwọn àmì báyìí àwọn kàn rí ẹ náà bí wọ́n ti ní abáyọ̀ bá bu ẹkún pé bàbá àwọn ìyá àwọn kankan ẹlòmíì sún rárá so títí bẹ́ẹ̀ tí wàá rí abáwọn bá ń sọ wọ́n káàná. àwọn ní gbogbo ìyàwó ànábì ló nílé tiẹ̀ lọ́kọ̀ọ̀kan sallallahu alaihi wa sallam ànábì wà wà nínú kan bẹ̀ fa'ajjalu. àwọn ará bí wàá kánjú wọ́n sá ń pariwo pé àtìdé o àtìdé àtìdé o àtìdé jáde jáde dákun jáde wọ́n ní wọ́n kánjú wọ́n bá ń pè wọ́n bá ń pè yá Muhammadu kúròdì lẹ́yìn àwọn yàtọ̀ ìhòòhò ni wọ́n bá ń pariwo gbogbo ìdápọ̀ mara wọn nígbà tí àwọn àlọ́jà gbogbo ìdápọ̀ nínú ilé nínú mọ́sálásí mọ́sálájà anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam hátà ayíkọ̀ọ́dún kí a fi jí lójú oorun rẹ̀ ànábì rẹ̀ sì lọ́wọ́ ti ànábì rẹ̀ tí sọ́rọ̀ bá wà rí ìwọ̀ ọ̀sọ̀rọ̀ fàkọ́rọ̀ jẹ́ ilé yín. wọ́n bá sọ pé wọ́n ní yá Muhammad láti máa fi kéfè rí ní ọjọ́ náà wọ́n ní yá Muhammad máa nínú báwa dá wọn lè báwa yọ̀ǹda fún wọn. wọ́n ní ànábì wa ní sallallahu alaihi wasallam àti nǹkan kó ń bẹ̀ wọ́n ní ànábì wa yọ̀ǹda fún wọn lókè ọ̀dà ẹ̀ máa mú láti lọ. láti tó kù ayẹ̀ ní mú lọ tán. sọ pé gbogbo wọn ni máa kó lọ. wọn ò dẹ̀ sọ fún wa pé gbogbo wọn ni wọ́n sanwó iye dáhùn ọlọ́run ọba sọ pé wà lọ́wọ́ àná ń tọ́ bá ń yà wọ́n ní tùmọ̀ rẹ̀ ni pé kánẹ́kì náà farabalẹ̀ níjọ́ náà tí wọ́n ọmọ dalẹ̀ rú dalẹ̀ rú dalẹ̀ rú dalẹ̀ rú tánàbí fi jáde tí wọ́n wọ́ ọ́rọ́ gbogbo wọn ni ọba túlẹ̀ jọ́nà fún ọmọ àná torí pé aláàánú lọ́nṣẹ́ ànínábì sallallahu alaihi wa sallam mhm. wọ́n ní sábà bí dáyà ìfìtọ́ka ẹni pé ọlọ́wọ́ aṣáyà kalẹ̀ fi ń nà lẹ́yìn. وروي أن الذي نادى نادى هو الأقرع بن حاتم wọ́n lé àwọn ní afúngbà wá pé ẹni tó pè ní akọ́rọ̀ tá a sọ ní àná àdìjẹta wọ́n ní akọ́rọ̀ wò ló pe ànábì báwọn pé ìnà màtí lẹ́yìn náà ọ̀la nàbí sallallahu alaihi wasallam dáàkà lọ. wọ́n ní wọ́n ní wọ́n yẹn tó sọ ń jọ́nà tó ń pariwo má nàbì jọ́nà wọ́n lẹ́nìkan. alákọ̀ọ́kọ́ wọn ní gbogbo wọn ni. bí ìta gbà wà pé gbogbo wọn yẹn ń ké pé ọ̀hún wa àwọn mí sọ fún ẹlẹ́mìí pé yá Muhammad ó kúrò dé lẹ́yìn náà wọ́n ní wọ́n nọ́mbà àwọn tó wá ń jọ náà 70 mọ̀kọ́tì lọ́rọ̀hìmọ̀hùlọ́ wọ́n ní mọ́kàndínní ogun ni wọ́n wọ́n dákọ̀ wọn ẹ̀mọ́ òlẹ̀dẹ̀ àkà wọ́n dákọ̀ wọn torí pé ó kọ ọ̀pọ̀lọpọ̀ gbọ́ zabarukọ́n ẹ̀rọ ìgbé zabarukọ́n pàápàá náà fún àwọn ọkọ̀ àwọn ọkọ̀ àwọn ọkọ̀ tí dẹ́rù bá yẹn ni <laughs> ẹ̀mẹ́ wọ́n sá dárúkọ wọn wọ́n ò lè ka orúkọ wọn hàn tó ń wọ̀ wá rí báyìí tá a máa ń tọ́fà tọ́lọ́run fi bá àwọn yẹn wí tá a máa ń tọ́fà tí olúwa fi bá àwọn yẹn wí tó sọ pé akitaro òun láàárá wọ́n ní bòlá wọ́n sì wá kò níjọ àwọn tí ò ní láàka yìí tó máa láyà fèlú náà wọn ò lọ́pọlọ láyà fèlú náà orí wọn ti dàrú láyà fèlú náà wọn ọ̀gbọ́n láyà fìlú náà dẹ̀dẹ̀rìn ni wọ́n. àwọn ẹni ẹ máa gbé dẹ̀dẹ̀rù rẹ náà ni wọ́n bákan náà. ṣùgbọ́n mú dẹ̀dẹ̀rìn kan tí ọ̀dà táàbí máa ròyìn ẹni tó jẹ́ sí pé bẹ́ẹ̀ bá ní kó jókòó yóò dìde ẹ bá ní kó jẹun yóò mọ mi ẹ bá ní dùbúlẹ̀ yóò máa rìn lọ ni ẹ bá ní kà yóò máa rẹ́rìn ni ẹ ẹ pé ọpọlọ ti dàrú nù. wọ́n ní àtàrò òun. báwo la ojú wa ní ìdìsọ́fẹ̀ wọ́n ní àtàdìbò fi lè dáa bóò láti máa lẹ̀kọ́ lábá fẹ́ pe ànábì sallallahu alaihi wa sallam ayé Abdullahi bin Abbas kọ́ alẹ́kọ̀ọ́ o. wọ́n ní Abdullahi bin Abbas sọ pé kánú yaquluna ya Muhammad wọ́yá máa ká lò wọ́n tún máa pé ya Abal Qasim. ọ̀dà síkọ́ sí mù sí sínú ìdí ti kú ní àfáà nẹ́sìn kódà ga ní agbájúmọ̀ lórí ẹ̀sìn sọ̀rọ̀ wọ́n ní àwọn èèyàn máa ya Abal ya Muhammad fana ahumọlọ́hu ọlọ́run wa kọ̀ fún wọn wípé káyì wà ń da àlejò ẹ̀yìn yìí kí fi ni wọ́n ya Muhammad Muhammad ó wọ́n ń abúkọ́símù ni wọ́n àbí abúfásímù náà ni mọ́ àà wọ́n ní tí wọ́n fi ní ẹ má ṣe bẹ́ẹ̀ ní kí àwọn kankan wà láì dúró yẹn yẹn mọ́ àwọn àbúrò rẹ tọ́lọ́ bá ti gbé ga má pè lóko ẹ̀ mọ́ o. ọmọ akẹ́kọ̀ọ́ tó ọkọ́ tó ti jù ọ lọ má wò lọ́mọ akẹ́kọ̀ọ́ máa fún ní nǹkan àwọ̀ o máa bọ̀wọ̀ fún o. ẹ̀yin pé ntọ́ máa pè é ń bọ̀ wá ilé kí ó bọ́yá eré kan ní bóyá ó kọkàn tí ọ̀dà kan ní ọmọ pé ń bọ̀ wá nílé ẹ̀kọ́ àbílẹ̀ ìwé tó bá ti dè èèyàn tán má pè ló kọ́ ọmọ o bó ti jẹ́ sípọ́ láìkí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́mọ akẹ́kọ̀ọ́ rẹ bá ti di pòfẹ́sọ̀ tí wọn náà jẹ́ pòfẹ́sọ̀ ti di dókítọ̀ tí wọn náà jẹ́ dókítọ̀ má pè pé sàyídì wà mọ́ ọ pé dókítọ̀ sàyídì bá a fi sí i. bẹ́ẹ̀ náà lọ́mọ tá a bí náà.

ọmọ ọmọ ntọ́ yẹ ọmọ ọmọ ntọ́ yẹ ọmọ ọmọ ntọ́ kan ó sì máa ma ntí òsè kínní yọ kan wọ́n ní káwá lọ sọ́yí pé wọ́n ní àbúrò àbúrò àbúrò àti ní gbogbo tí wọ́n ní kámọ̀ pé ànábì yóò kọ́ wọn náà ni wọ́n sùn mọ́tò lékè ní ẹ̀hìn gọ́ọ̀mọ́. wọ́n ti gbé tóbi fún ànábì sọ́lọ́ bá wà ní sọ́lọ́ bá tó lọ ìwà tẹ̀lé àmúrú. wọ́n ní àwọn tàbí wọ́n ní kọ́là Ah, àwọn ènìyàn wá sọ pé tí wọ́n máa sọ ni kí wọ́n máa sọ pé ya Rasulullah ya Nabiyallah àfúnà bẹ̀rẹ̀ àbá ti kọ àbáwọn ẹgbẹ́ pé ya Rasulullah ya Nabiyallah ọkọ̀ ọ̀nà kọ̀tà dá. bẹ́ẹ̀ ẹ máa fi tàṣíwájú sayyiduna àlèpà náà sayyiduna sallallahu alaihi wa sallam Allahumma salli ala sayyidina Muhammad sáà máa wí inú wọn sáà ṣùgbọ́n o lè wí níta ìrùn Sayyidina Muhammad sallallahu alayhi wa sallam àti kò sí láì sí ẹgbẹ́ abẹ́ gbé tóbi fún yìí mọ́ wà pápó gẹ́gẹ́ bí dáwí lánàá fún wa. wọ́n ní ẹ bá máa Eh, ọmọ mi náà o ọmọ mi ọmọ Abdullahi ní bàbá rẹ̀. lọ wá ń kí ànábì náà fún bọ́ àná. Eh, àní ọmọ pín bàbá fáyé sí màmá tìmọ́ pín ní nígbà tí ọmọ pín bàbá fáyé sí màmá ó ti wá sàtìtì ẹ̀sọ́dọ̀ bàbá ó jẹ́ sí pé nǹkan ńlá níbẹ̀ ṣé máa ló kọ àárín yẹn àwọn àárín ọmọ Abdullahi ni àbí ọmọ àmì náà ya dákẹ́ mbẹ̀ wọ́n ni ká máa wíbà nù yábùnà Abdullahi ká máa wíbà wọ́n ni ẹgbẹ́ yìí fún wọn kọ́ọ̀lá Malik rahimahullah wọ́n ni mọ́mọ́ Malik rahimahullah dáwọn ni amọ́rọ̀ ọmọlọ́hù ayò sọ̀rọ̀ wọ́n lọ́n pa wá láti ẹgbẹ́ yìí fún. bẹ́ẹ̀ gbé yìí fún ibi tí gbé yìí fún dè ṣùgbọ́n yìí náà máa ní ọ̀ kí ni yàá ń mọ̀ gan kí n tí tí wọ́n wí láàrin yìí táwọn tí wọ́n ń bá wí ń bẹ̀ ẹ́ ni wọ́n ń bá wí gbígbé orí wọn ò pé báwọn nìkan ní ń bá wí àti gbogbo ẹ̀ bá ti tẹ̀sọ́fẹ̀ náà lọ́wọ́ ọbẹ̀ ìyàwó àfihàn pé náà ọkàrí ilé kárí gíní kárí ojú gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ́fìn rí pé ìgbìnàájú náà mẹ́wọ́n wọ́n lásí àmọ́ta mọ́ sí

bó wá láti wá wọbẹ̀ ẹni ń pè sí ọ̀gbọ́ tá pè ní ẹ̀bọn kan náà wọ́n pè ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àti mọ̀ wọ́n ti kú láyé sọ́lọ́lá wa lè kọ̀ sẹ́nu wọ́n ní bó láti wá wọbẹ̀ nígbà ní àlẹ́ àìbúrọ̀

alákọ̀ọ́kọ́ wọ́n láwọn adáhùn jẹ́ mọ́mìnì tá a kù láyé ní ìsìn tá a bá lọ sàbẹ̀wò sàrí ànábì ní mẹ́sìn náà sọ́lọ́ bá wà rẹ̀ wọ́n ní àtiwọ̀ ọbẹ̀wò fàyà kìfú. ńgbà wo lọ́wọ́ ọbẹ̀ ọwọ́ adú ńgbà ó ti mọ́sálásí ànábì tán ọ̀wá lọ bí sàárì wà gàngàn ọwọ́ á lọ síbi kìlómítà kan síbi sàárì wà níbi tí géètì kan jìnnà sí pé wo èmi ò ní débi sàárì wà òde wọ jẹndu lọọkan lọọkan yìí náà ibi ibi kíní kíní bí omi green yẹn ibi á níbẹ̀ ni àti àgbẹ̀ nílé wọn wà. lọ́ba dúró níbi géètì malik fahad àbí géètì malik abdullahi àbí géètì kankan lọ́ba dúró fẹ́ géètì báàbù làákìkì báàbù kankan lọ́ba dúró mẹ́ẹ̀ lọ́ba sọ pé ọ̀hún sálámà tẹ̀rí àná o wọ́n fẹ́ ti ziyara ni o ziyara tẹ́ pàṣẹ rí àwọn lọ́bẹ̀ ṣe o ṣùgbọ́n bolo ti fẹ́ sábò báyìí nìsín ọ jìnnà peter àti lè ziyara ọ wà ti sàárè ẹ̀yìn ti pé ọ wà wà níbà ẹ̀ wá lọ ipò tẹ́ńbẹ́ ní lọ́yọ̀ọ́ bàbá rẹ̀ wọn lọ bá rí báyìí ipò tẹ́ńbẹ́ lọ́yọ̀ọ́ ọwọ́ adúlọ́ bíbà bàbá rẹ̀ wọ́n tẹ̀sí síbẹ̀ àbí àbí bàbá yẹn tó tó àbí àwọn ah, bàbá rẹ̀ wá ti kú bẹ́ẹ̀ wọ́n sí síbẹ̀ wá fẹ́ sálámà tó wá ní asàlámù aláìka ya abi láti àárín tẹ́ mọ̀ pé a sọ fún ọ pé ń bolo ti rí nígbà tí wọ́n sọ pé sálámà fún ẹ̀ tá a bá lọ kí ń sàárè àádédì kíni sàárè lọ́dún síbẹ̀ èyí tí wọ́n á tún níbi tó jìnnà síbi sàárè ànábì wà ní masalasi ànábì ní Madina sallallahu alaihi wasallam ọwọ́ ń sọ pé ọwọ́ ń sọ pé assalamu alayka ya Rasulallah ọwọ́ àmàdínà lóòótọ́ ṣùgbọ́n kò jò ní ìdìbì sàárè ọwọ́ a máa sọ pé ó ti wọ́ bẹ̀ pé náà ní onímọ̀ mi sọ pé ẹni tí ọba ti sì ara sàárè ànábì ó dùn wọ́n jẹ́ báyìí ọ kọjá báyìí ó rí tọ́ba ó dùn báyìí wọ́n ti pé ó ara wọ́n àmì ọ̀rọ̀ àdó ń bẹ̀ ó sì kọjú síbẹ̀ ó yọ̀ ká kódà òní ké o sàlámù àlẹ́yìnká yá rọ̀tù làlá òní wà o. Ìjọba ìjọba lọ Màdínà. Ìjọba lọ Màdínà. Yáa rí kó dún wájú sàárè ló fi sálámà. má kẹgbẹkẹgbẹ báwọn kan ti máa ń kí ni wàhálà ọlọ́run mà ọlọ́run ti wà á rúkọ ọlọ àkọ àwòjẹ àròbè lọ ẹ ó ti máa ọlọ́run ti máa ó ti ẹ bá lọ bọlọ sálámà lọ bá jẹ lọ sáńtì bó bá ti rí ọ ṣe ṣe ara dáadáa bọ wọn wá ṣe rí eléyìí ó wá pa ó kó sínú méjì ọmọ ń ọ̀tẹ̀tẹ̀ gọ̀gù lẹ́ẹ̀mejì ìjọ́tìmọ̀ yẹn bá ní jombo ní ń pè báwọn jombo ní tí ẹgbẹ́ tí yàrá ti pè báyìí ìyá sinmi mọ́ wọ́n lẹ́ni tó sọ bí asàlámù aléka lọ́kàn kan níbi ìsàlẹ̀ tó dínà sàrẹ́ ànábì tó sálámà sáà ànábì sallallahu alaihi wasallam tó dínà wọ́n ní ká máa sọ pé ó ti gbé jombo mélòó alákọ̀ọ́kọ́ ó ní ó ti pọ́nù bídíà kí ni bídíà bẹ̀rẹ̀ ká máa sálànà sọ́nà tó ti jìnnà kí àwọn sálà fi ṣe bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì kí ni jumbo ẹlẹ́ẹ̀kejì. ó wà ìlẹ́kọ̀ọ́ torí pé ó pariwo yàn ní masalasi anabiwa Muhammad sallallahu alaihi wasallam ó ti mélòó báyìí ó di méjì náà a sọ fún wa wípé ọ̀nà méjì ni eh, èèyàn lè gbà máa pe àdàlùwà Muhammad sallallahu ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé tíyàn bá lọ síbi kíni ibi tàbí àdàbí ní Madina sallallahu ọ̀nà alákọ̀ọ́kọ́ wọn á pín sí mélòó méjì ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tíyàn lè gbà máa pe àdàbí làwọn afẹ́fẹ́ ẹlẹ́ẹ̀kejì kíni yóò ti lóun náà fi dé ní àwọn èèyàn máa fi èso fàyàkùn. وتكون النصوص الشرعية الحجرات التي قد حجرت أمور الدين وأحكمت فيها وصرحت tọ́ wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ó náà làwọn èèyàn tí a ń pípé yùnádú náà kàfin wọ̀rọ̀ ìlọ́pọ̀lọ́ àwọn tí ń pè máa fún wọn àti wà nínú àdìmọ́ pa láti náà bá ìwà pípé yá ni pípé oníṣẹ́ lélẹ̀ bó oníṣẹ́ yẹn ó ṣe rí alẹ́ àdínà yóò ṣe lónà fi dín ní yìí máa la ìsàmì àwọn tí wọ́n fi tán ọ̀pọ̀ bí ba ìbọn bẹ̀jẹ́ tí wọ́n ń kí jáǹkì kẹ́tì ìdára islam wọnú islam wọn láti fún wa pé wọ́n ti wọ́bẹ̀ o torí pé mẹ́wàá rẹ̀ ojú ọ̀rọ̀ túmọ̀ ẹ̀kọ́ àgbà tá à ń ṣe kẹ̀sí fún alẹ́ kan náà wọ́n lákà ń sàfó ó lè máa sọ fún bídíà pé àtàrò òun alátàlá tó sáńdé ó sọ fún pé àtàrò òun dáyà ìlú ọ̀rọ̀ ọjọ́ tí mo máa sọ fún pé. àtàwọn dáadáa sínú. àbó ń tẹ̀sán bá o lè máa sọ fún pé. àtàwọn dáadáa sínú. wàá kàdá gbogbo jáde ijọ́ mẹ́fà ijọ́ méje ijọ́ mẹ́ta ó lè sọ fún pé. àtàwọn dáadáa sínú. bẹ́ẹ̀ mo ti wá lọ ní gbogbo bíi títí tí wà nínú ẹ̀sìn àwọn tí bá ń ṣe lè máa lo ayé yunadúnà wọ́n ní ká lọ́wọ́ máa fi kìí ṣe gbogbo pípè ní wọ́n ní ká máa pè ànábì o àyà sọ fún wa pé iná lẹ́tí náà yunadúnà ká mi ń wàrọ̀ ilẹ̀ fojọra ó fúrò ń dèdè nípa rí pé mi ń wàrọ̀ wọ́n ní pípè tí wọ́n ní ká máa pè ní báyìí wọ́n ló ní òǹdè o kí ló ń dè náà wọ́n lákìn wọ́n ní pípè tí wọ́n ní ká má pè yí òǹdè méjì sẹ́kẹsẹkẹ méjì àbí kóòtù méjì ní àgbègbè kóòtù àkọ́kọ́. àwọn òbí fóró bí kọ́bìrì yìí ṣẹ̀rí. tí wọ́n bá kà tán kà àwọn òbí fóró bí kọ́bìrì yìí ṣẹ̀rí. أو بقرب قبره الشريف بعد وفاته صلى الله عليه وسلم. wọ́n ní tàbí wọ́n ní ọ̀nà àkọ́kọ́ rèé o wọ́n ní òǹdè àkọ́kọ́ tí wọ́n ti ṣe pípé ànábì tí wọ́n ní kọ̀dà òun ni kọjá sí pé èèyàn ń bẹ láyé pẹ̀lú gbàtà nàbí ń bẹ láyé sallallahu alaihi wasallam kí wọ́n máa pè látẹ̀yìn kùlé látẹ̀yìn ta wọ́n tàbí kọjá sí pé ọlọ́bí sàárè wọn sallallahu alaihi wasallam wọ́n ń pè níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní òun di ẹlẹ́ẹ̀kejì ní pípẹ́ jẹ́ pípẹ́ pípẹ́ tá a pè yẹn àìlẹ́kọ̀ọ́ wà mẹ́. wà lẹ́yìn sàmójá lọ dùnàdá dùnàdá àní ọ̀kà tí mo bá kà yẹn. ẹ̀sùn wíkì ń bọ̀. وليس مجرد المناجاة المزيد عنها. أي في منهيا عنها. منهيا عنها. وين كي يجيبوا بو توسي توسي توسي توسي wọ́n ní wàláyé sọ mọ̀jára dùn mọ̀nà àdá mọ̀nà ìyá àná àyẹ̀ wọn ní kì í ṣe gbogbo pípè pípè ni wọ́n ní kámẹ́dì rẹ̀ a máa pe ànábì sọ̀rọ̀ bá àyọ̀ sẹ́lẹ̀ ṣàfàkọ̀ àti àdá wọ́n ní ká ṣe àpèjúwe ká fi máa lọ lé ká fi tó lé ní wọ́n ní Bàbá wa dà lẹ́ka tàn sàgbàdà, a ní àìnà lẹ́dí ìrìnàjò náà kàmí wọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn lé díẹ̀ àbò làwọn tàbí ti wá escape òkèrè tí wọn ò pe ànábì ní sallallahu alaihi wasallam wọn ní àpẹẹrẹ báwọn tàbí ti pe ànábì táwọn náà bá ń lò àti ní tẹsẹ̀ bọ̀ níbi ọ̀rọ̀ ayà yìí kí làpẹẹrẹ rẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé wọn a máa lo ya Rasulullah wọn àná sallallahu alaihi wasallam àdìsí Anas ibn Malik radiyallahu anhu. قال يا معاذ قال يا معاذ قال لبيك رسول الله صلى عليه قال يا معاذ قال لبيك رسول الله وسعديه قال يا معاذ قال لبيك رسول الله وسعديه قال ما من عدل يشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله الا حرمه الله على النار Naam, ya fẹ́ lọ àrùn. Ẹni ànábì sọ ọ̀rọ̀ ńlá kan fún Mu'adh bin Jabal. Tọ́wádà bẹni pé ọ̀rọ̀ yẹn tóbi pọ̀ ọwọ́ abẹ́ béèrè pé wà nábì bá ń là mọ́lẹ̀ dáadáa ọwọ́ á ní ìyá ọ̀ṣọ́ra wà ẹ̀rì kọ̀ọ̀kan pé yá àbá kìíní kan yá bàbá Fatima yá bàbá Ruka bàbá Ibrahim kò bá wọn o ní yá ọ̀ṣọ́ra wà náà ìyẹn bá ní ẹlẹ́ẹ̀kejì ní yá nàbí yàmá àlànà bákan náà. قال كان النبي صلى الله عليه وسلم wọ́n ní àyẹ́bí ṣe kútu àjọ kan àwọn abúkú tàbí bá dìde lọ bá wà sọ wú wọn wá ń pa wọn ké. wọ́n ní ànábì yàrá ìwòjì sí wa ànábì ọlọ́run wọn sọ pé yá Muhammad wọn ò sọ pé yá abba kìnìún kan wọ́n ní níta fi máa máa bá ti máa pé ànábì nìyẹn sallallahu alaihi wasallam àwọn sàbí àwọn ẹni wọn káàánú wà kọfí máa máa dúró bí tọ́nà bá ti ní wọn dúró bá tún kọ́ àìnáwó

náà ní gbólóhùn tá a máa ń ti dábàá ti tàṣáhùdù lọ́wọ́ ó yẹ kí tàṣáhùdù kí n gbọ́ ó ní àtàhíyàtú lillah sọ̀làwàtú. Ẹ̀mí la ti fẹ́ mẹ́rin, Assalamu alayka, Ayúwà Nàbí, wàrà. súnmọ́ ọ̀fẹ́ súnmọ́ ẹlòmíì jẹ́ wọ́n láti orí àwọn ọmọ ní wákàtí àwọn àwọn àwọn àti náfìlà àti gbogbo ẹ̀ tó sì tàṣà ọlọ́pẹ́ àsàlámù àlẹ́ríkà àpè wọ́n àbá àpè wọ́n mẹ́wọ̀n kó láti pè wọ́n sànàbì láti pè wọ́n àtọ́rọ̀ sóòlù ànàbì láti pè wọ́n àsàlámù àlẹ́ríkà yóò ànàbì tá a wí yẹn wọ́n ní ṣé òlọ́wárí Ìtòsáwò ti láwà, wọ́n ti ní náà lẹ́jí náà yóò náà dúró. Ìwà kọjá àwàrá Àwọn tó wà lẹ́yìn ìpùlé gan ni a náà sọlá láti máa fi ákítàrò wọn láàárá. Báwo wá ní àwa ní odidi wákàtí mẹ́fà lófin láti Nàìjíríà, Private State ni, wákàtí mẹ́fà àbí márùn-ún àti nǹkan the plane ni ó rìn two thousand kilometres náà ni ó rìn à ó ti ẹ̀jú báyìí lóṣù two thousand bíi five thousand kilometres láti àárín lọ sí bo lọ sí lọ sí mọ́sálásí ànábì sọ́nà ọ̀la wà ní ọ̀sẹ̀. àwa ti kọjá wa láì ó ṣọ̀rọ̀ àti gbogbo ojúmọ́ la ní sọ pé asalaamu aleyka ayiwa sáà ti wá bọ́ bẹ́ẹ̀. sáà ti wà nínú àwọn iná lẹ́yìn. lẹ́yìn تلك القرى أكثرهم لا يعقلون. níbẹ̀ náà láti gbé ọ̀rọ̀ wa ní ọ̀la lágbára ọlọ́run a máa wo àwọn kankan bẹ́ẹ̀ ń bi ìsàlámù àrẹ kàtà ń léhun ẹ́ sí pé ẹ̀bùn ọlọ́run ni tó fún wa pẹ̀lú ọlọ́run pẹ̀lú ọlọ́run a tọwọ́ bọ̀ a ti ṣàlàyé ẹ̀fọ́ àti ìṣòkè ọlọ́run tó yé wa o ọlọ́run bá sọ pé. ìnáṣẹ́ bí فهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم والله غفور رحيم. Abẹ́rẹ́ ọba Bàbá láàrin lọ tó fi ó kọ́ ńlá ńlá méjèèjì parí ayà rẹ̀ yìí. orúkọ tó jẹ́ sí wípé péyàn bá ti lé nínú gbèsè ayé ẹ̀. péyàn bá nínú gbèsè ayé rẹ̀. ayé ti dá àwọn náà ti dá. ayé ti dá na ti dá pẹ̀lú. ó fi gàfúrò ó fi wà lìjẹ́ náà. ó fi gàfúrò wà lìjẹ́ náà. ọwọ́ àtọrọ àhímù sáyé àtàlìjẹ́ náà. ọwọ́ àtọrọ àhímù ó fi sáyé orí náà. wọ́n ní kí mo lọ gàfúrò ó kọ gàfúrò ó kílíà kílíà àwọn ènìyàn wà lájọ́ àríkì àmà kan wà lìjánà lọ́ntẹ̀ rahimu ń tiẹ̀ ọgbàdùn ayé ó tún wá gbádùn kí ni àlùfíà alọ́wọ́ à ń lórúkọ rẹ méjèèjì yìí gbogbo àwọn tí a bá kù sí nínú ètò ẹ̀sìn ayé wa ọlọ́run kó tún ń bẹ̀ wọ́n lọ́ba oníkẹ́ kọ̀kẹ́ nìkọ̀ọ̀kan wa o tí a gbọ́ lónìí ọlọ́run yóò wúlò fún aláyé wúlò fún alálùkì yàmà àwa ń bẹ ọba kan náà má ti ṣe wá ní kan nínú àwọn tí ó wọnú akitaro ọmọláyà pẹ̀lú náà ọlọ́mọfì àṣìbẹ̀ o ọlọ́mọfì àṣìbẹ̀ o má ti lo adab pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam dáàbò wẹ̀ dáàyàn káyìnkáyìn ọlọ́nkọ́ àmà ti lórí ẹ̀ ẹlẹgẹ́ ẹlẹgẹ́ ọlọ́nkọ́ ànábì fún wa o ọlọ́nkọ́ àwọn bàbá ti gbé lọ́wọ́ báyìí ọ̀rọ̀ a máa lọ díẹ̀ díẹ̀ ọ̀rọ̀ a máa lọ díẹ̀ díẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o fẹ́ bírèkì o pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam mọ́tẹ́nu sọ̀tì mọ́tẹ́nu sọ̀tì bákan náà bàbá ti ń tẹ bírèkì lọ́dọ̀ ànábì kò tó máa tẹ bírèkì lọ́dọ̀ àwọn tàbí rẹ̀ náà òbí tó Muhammad náà nìyẹn abẹ́lẹ́ wọn ọba kọ́kẹ́ ní kọ̀ọ̀kan wa ọ̀. iná lẹ́yìn ìrìnàjò. Yeah, yeah, yeah ṣàlẹ̀ èwù ọmọ ènìyàn ló báyé